àfi kí gbogbo àwọn tó máa ń gba ọmọ ọ̀dọ̀ láti máa bá wọn tọ́jú ọmọ tọ́jú ilé ká ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú lalákàfin sọrí ni o pẹ̀lú bí àṣírí ọmọbìnrin kan tó ń ṣe ọmọ ọ̀dọ̀ tí wọ́n porúkọ ẹ̀ ní Bùsáyọ̀ Monday ọmọ bíbí ìlú Kútọ̀nù lórílẹ̀‐èdè Benin Republic pẹ̀lú bí àṣírí ẹ̀ ṣe tú tó ki nǹkan ọmọkùnrin ọmọ ọ̀gá ẹ̀ tí kò ju ọdún kan lọ tó kì í sí ojú ara tiẹ̀ tó ní kọ́mọ tí ò tí ì mọ nǹkan kan kó máa bá òun láṣepọ̀ ṣùgbọ́n tí kò mọ̀ pé kámẹ́rà ń ká òun sílẹ̀ gẹ́gẹ́ bí ìyá ọmọ náà tó tún gba Bùsáyọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ìyẹn arábìnrin Ọpẹ́yẹmí Àìná bó ṣe pariwo ìṣẹ̀lẹ̀ síta sórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá ó ní nígbà tóun gba Bùsáyọ̀ òun rò pé èèyàn gidi ni tó sì ní gbogbo nǹkan ló ń ṣe dáadáa tí òun lọ́rùn nínú ilé àfi lọ́sẹ̀ tó kọjá tóun kàn ní kóun tiẹ̀ wo fídíò tó wà nínú àwọn kámẹ́rà tóun fi sínú ilé ìyẹn closed circuit CTV. ìyẹn táwọn olóyìnbó ń pè ní CCTV olóhùn kàn ní kóun tiẹ̀ wo àwọn nǹkan tí kámẹ́rà náà ká sílẹ̀ ṣùgbọ́n tó lóun fẹ́ẹ́ lè dákú nígbà tóun rí bí Bùsáyọ̀ tóun fi ọmọ òun tí ò ọmọ ọdún kan lọ tì bó ṣe ń tú ìdèdí táwọn olóyìnbó ń pè ní diapers kó lábẹ́ ọmọ òun tó sì ń fi nǹkan ọmọkùnrin ẹ̀ tó ń fi ra ojú abẹ́ ẹ̀ ìyẹn pé ó ń fi nǹkan ọmọkùnrin ọmọ tí ò tí ì mọ nǹkan ó fi ń bá rẹ̀ láṣepọ̀ arábìnrin Ọpẹ́yẹmí Àìná nígbà tóun sì ń lé oníbùsáyọ̀ bẹ̀rẹ̀ sí í búra fóun ò ṣe nǹkan fọ́mọ ẹ òun máa ń tọ́jú ẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tó lóun fi fídíò hàn Bùsáyọ̀ ó ní ṣe ló káwọ́ mọ́rí tó ń sunkún tó sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó ń bẹ òun pé iṣẹ́ èṣù ni obìnrin yìí wá gba gbogbo èèyàn tó ń gba ọmọ ọ̀dọ̀ nímọ̀ràn láti máa fi kámẹ́rà sínú ilé wọn ó ní ìwà tí àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n máa ń hù lẹ́yìn àwọn ọ̀gá wọn tó gbà wọ́n síṣẹ́ ìgbà tí wọ́n bá sí ń lé olóburú jáì ó ní tí ò bá sí kámẹ́rà nínú ilé òun àṣírí ńlá yìí tú sí òun lọ́wọ́ kódà tó ní ọ̀pọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ló ń ṣekú pa ọ̀gá wọn tó jẹ́ pọ́n jẹ́ alamí fáwọn ajínigbé àtàwọn olè tó sì ní bẹ́ẹ̀ni tí ò bá fi kámẹ́rà sínú ilé tó gba ọmọ ọ̀dọ̀ ó léwu púpọ̀ nítorí pé wọ́n lè gbàgbọ́dé fún un kódà òun náà lè fi májèlé pa.